والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد ha nítòsí wọn wọn ju wa pọ̀ nítorí ẹ eléyìí náà níjọba lè mẹ́nubà ń bẹ la mẹ́nubà nínú pín yìí afọ onítìrà ní faslun fi hadihi sallallahu alayhi wa sallam fi al-aqdiyati wal-ankahati wal-buyu'. fẹ́ ṣe àlàyé fún wa nípa ìmọ̀nà ànábì Muhammad sallallahu alayhi wa sallam nínú kádájọ́ àti ìyàwó fífẹ́ àti káràkátà. tọ́bàá àfọ̀nìtura ni kìí ṣe ń ta gbàlérò pẹ̀lú ìpín yìí náà ni pé kí a ṣàlàyé gbogbo àwọn adájọ́ gbogbogbò ilé ìtàn Ànábì sallallahu alaihi wasallam ṣe nínú gbogbo nǹkan ó tilẹ̀ jẹ́ pé àwọn adájọ́ tí ṣe lórí àwọn nǹkan ẹyọ kọ̀ọ̀kan ìdájọ́ ni lórí gbogbo mùsùlùmí lápapọ̀ nítorí pé ìlànà tó fi lélẹ̀ fún wa ẹ̀kọ́ ni ìlànà tó fi lélẹ̀ fún wa lórí ìdájọ́ tó ṣe láàrin èèyàn méjì ẹ̀kọ́ ni fún gbogbo àlùmá pétérù rẹ̀ bá ṣẹlẹ̀ báwo lẹ́yìn náà máa ṣe dájọ́ ṣùgbọ́n ń dàgbà lérò iná nípa fẹ́ sàlàyé àwọn ọ̀nàwó àtọ̀nàwó ìgbésẹ̀ wo àti ìlànà wo lànàbí sallallahu alaihi wasallam ló máa ń tọ̀ níbi tó bá ti fẹ́ parí ìjà láàrin èèyàn méjì dáwọ́ ọ̀bẹ láàrin wọn. àti pé báwo ni ìlànà ànàbí sallallahu alaihi wasallam rí níbi kásẹ̀ ìdájọ́ láàrin àwọn èèyàn. sẹ́lẹ̀ ìnìkan ti àgbàlérò bíi ẹ̀mí gbàgbé pé anabi sallallahu alaihi wasallam náà ni ọ̀gá wa olórí wa anabi wa tó ní àkóso gbogbo ètò dídarí ọ̀rọ̀ àlùmọ́ nípasẹ̀ iṣẹ́ tọ́lọ́mọ bá fi rán oníbẹ̀ lọ́dọ̀ rẹ̀ torí rẹ̀ òun náà ni ẹni tí ń ṣe ìjọba lé wa lórí òun náà sì ni ẹni tí ń ṣe ìdájọ́ láàrin wa òun lẹni tí ó ń síwájú wa nídìí gbogbo àwọn sọ̀làwátì wa òun náà ni ẹni tí abáfẹ́ ṣe béèrè nípa tí kò yé wa nínú ẹ̀sìn wa dágbé ìbéèrè wa lọ sọ́dọ̀ rẹ̀ òun náà ni ẹni tó jẹ́ afinimọ̀nà wa nípa báwo ló yẹ ṣe báwo ni ó ṣe yẹ kẹ́ ẹ ṣe torí rẹ̀ àwọn ìdájọ́ tí anabi sallallahu alaihi wasallam ń ṣe gbogbo àwọn ìdájọ́ yìí wọ́n máa kọ wọ́n sílẹ̀ pẹ̀lú omi wúrà kìí ṣe omi tata lásán nítorí ẹ̀kọ́ ńlá bẹ́ẹ̀ fún gbogbo ẹni tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ wọ́n sì ti kó tírà jọ nípa eléyìí náà aqdiyyatun nabi sallallahu alaihi wa sallam àwọn àdájọ́ anabi wa muhammad. صلى الله عليه وآله وسلم آه الإمام ابن القيم رحمه الله أن ثبت عنه صلى الله عليه وآله وسلم حديث بهز بن حكيم عن أبيه عن جده أن النبي صلى الله عليه وآله وسلم حبس رجلا في تهمة قال أحمد علي بن المديني هذا إسناد صحيح أقول بهز بن حكيم láti ọ̀dọ̀ rẹ̀ ní ẹgbà wá ìgbà wá ó gbà wá látọ̀dọ̀ bàbá rẹ̀ bàbá rẹ̀ náà gbọ́ látọ̀dọ̀ bàbá tó tún bí náà títí dọ́dọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó ní anábì tiẹ̀ nìkan tiẹ̀ nìkan látàrí ẹ̀sùn tí wọ́n fi ni pé. ẹni tí wọn bá fi ẹ̀sùn kàn kò tí ì dáràn ó dìgbà tí ìwádìí bá fi hàn yí pé ọsẹ sí ẹ̀sùn tí wọn fi kàn ṣe ìgbà náà látò pọ dáràn ṣùgbọ́n ìgbà tí wọn bá fi ẹ̀sùn kàn yẹn lórí pé èèyàn ṣẹ̀ sí àbí wọn fẹ̀sùn kàn yẹn lórí pé èèyàn ṣẹ̀ ẹ̀ṣẹ̀ kan kì í ṣe gbogbo ìgbà tí wọ́n bá fi ẹ̀sùn kànyàn náà lásọ pé àgbà tó ti jẹ́ pé a lè tí ì sọpọ́ jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án ṣáájú kí èsì ìwádìí ó tó jáde ẹjọ́ máa lọlé wọn gbogbo ẹni tí wọ́n fẹ̀sùn kàn tó bá ní kí wọ́n lọlé wọn eléyìí tó wọ́pọ̀ jù ní pé ìdá mẹ́sàn-án mẹ́wàá wọn nítorí ẹ̀yin lẹ fẹ́ wádìí láti mà bó ṣe àbí ò ṣe òun mà nínú ara rẹ̀ bó ń ṣe àbóhùn ò ṣe ẹ̀rí ọkàn mà wá jẹ wípé bẹ́ẹ̀ bá wádìí àbálọ àbábọ̀ yóò padà àṣírí wọn padà tú ipò ń ṣe nǹkan ìyá ọ̀padà wá jẹun sàǹsàn ẹ jẹ́ kó wọn tètè yí àyè padà ọ̀pọ̀lọpọ̀ bá sùn kàn tí wọn ò bá wá nǹkan kan láti fi so málẹ̀ kò sí tàbí ṣùgbọ́n wípé ńgbà tẹ bá tún fẹ́ kọ́ yọjú nídàkejì tẹ́ ń bá ń gbọ́ ẹjọ́ yẹn lọ ẹ̀ ní rẹ̀ sí ní ròjì rẹ̀ so eléyìí ẹ̀kọ́ ńlá ni lórí pé gbogbo ẹni tá à ń fẹ̀sùn kàn á àti ìsọpọ̀ jẹ̀bi ṣùgbọ́n tí ìwádìí bá padà fi hàn kọ́ jẹ̀bi tá a bá rí máa ń kọ́ a ah, lè máa fi jò fúrufú torí ẹ̀yìn nínú tá a lè fi mú mọ́lẹ̀ tí òfin ní sá má wa lọ́wọ́ òun náà ní ká tì má àwọn bá tì èyí náà mọ̀ pé ni kìí ṣe nǹkan bọ́rọ̀ gidi yóò bùkátà jẹun yóò bùkátà àti mọ́mi yóò bùkátà yóò máa sùn ẹ̀yin lẹ́sẹ̀ náwó eléyìí kò ní di pé ebi ń pa ẹ wá sọ kékeré ojú kónkó kónkó ọwọ́ ara rẹ kò tí ì sẹ̀ bíbẹ́ náà fẹ́ dì í mú torí kọ́ mọ́ bàjẹ́ pé ńgbà tó bá hàn kọ́ jẹ̀bi ẹ̀ ní rí mú má ní tọ ẹ pèsè ntí ọjẹ ẹ pèsè ntí ọmọ ẹ pèsè ìbùsùn fún un ẹ̀yin ò rí i pé nínú àwọn ìdájọ́ táwọn èèyàn tó ń ṣèdájọ́ ta ayé yìí náà tó bá ń fẹ̀sùn kàn yín tí wọ́n ń bẹ́jọ́ lọ ẹ rí i pé ń gba mi adájọ́ nìkan lọ tì má títí tí ìwádìí táwọn ń ṣe tí ó fi já sí bàtà ìgbà míì àwọn abánirojọ́ ká lè bá a jarí àwọn lè sọ wípé àwọn tọrọ kún tú oníbàárà àwọn sílẹ̀ lórí pé gbogbo ìgbà tí wọ́n bá tọrọ pé kó fojú hàn lé ẹjọ́ yóò máa wà so agbẹjọ́rò ti apá kejì òun lè sọ pé ẹ má fi ilẹ̀ o nítorí tẹ́ ẹ bá fi ilẹ̀ yóò tú ilẹ̀ o so adájọ́ lè wá sọ pé ọ̀dà kò burú ta ni ó sọ ń dùn òfun ó ń dùn ó pé gbogbo ìgbà tá a bá fẹ́ kó yọjú ilé ẹjọ́ tí ọba wá ìwọ ló mọ̀ wá. wọ́n wá sọ pé kìí ṣe gbogbo èèyàn ló lè sọ́ǹdù òfun ẹni tí ó sọ́ǹdù òfun ó gbọ́dọ̀ jẹ́ gbajúmọ̀ ìlú máa ń kẹ́yìn tí ò lè bá làkà ẹ̀mú kápẹ́rù rẹ̀ sámálì ẹjọ́ lọ. kò tún wá tó onítìyìn yóò tún nílé méjì mẹ́ta mẹ́rin nígboro lẹ̀ yìí. láwọn ilé tó ṣe kí ọ̀kọ̀ọ̀kan nínú rẹ̀ ó lè wọ́ ti yẹ mílíọ̀n báyìí. gbogbo tí ó fi hàn wá pé à bóun bá sá ìwọ ò lè sá. tí ọ̀nà bá sì ronú pé gbogbo dúkìá rẹ̀ lọ fẹ́ fi dúró yìí o lè dé kẹ́nìkan ba tiẹ̀ jẹ́ tí wọ́n bá ti mọ lọ́dàrán pé wó pé àwọn bàbá àti yẹ wa kan wá dúró fún ọ. torí ẹ ẹ̀rí kó gbogbo nǹkan ọ̀wọ́n gbọ́n tí wọ́n máa dá nílé ẹjọ́ nù torí kò sẹ́nìkan tí wọ́n fẹ́ sùn kàn àwa láàmà bó ti ṣe àbí ó ti ṣe ó máa ń mà dájú pò ń ṣe àbọ̀ wọ́n ṣe. kọ́dà ẹni tí ò ṣe ń lè sá kò sí o ó yẹ kó dúró títí tí wọ́n fi ṣèwádìí tí wọ́n fi mọ̀ pé kò sí ó lè sá torí wọ́n máa wọ gbogbo ẹ̀ náà ìdájọ́ ààbò sí ni wọ́n lè yí téèyàn ò ṣe mọ́yàn lórí bẹ́ẹ̀ náà mọ̀ pé nàìjíríà lẹ́bù ní ìsìn ọ̀daràn jẹjẹjẹjẹ rẹ lọ wà ládùúgbò kan tẹ́ ń gba sẹ́kùn pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀ àwọn kan sì dáràn wọ́n ti rọ àwọn kó wọ́n bẹ láti máa lé ẹnìkan máa tẹ ẹ ọ̀gá àwọn ẹlẹ́wọ̀n láago wọn àwọn tẹ kú sí kọ́sítọ́dì lọ́dọ̀ yín tí wọ́n ń retí ẹjọ́ lọ́tún la yẹn à ń fẹ́kẹ́ pààrọ̀ láì ṣe bàtà lẹ́bàá rí tí wọ́n kàn lè wọ́n lè ṣe gba mẹ́wàá mẹ́wàá fáwọn pé ojú yín kò kò kò kò ẹ má ti ṣerú ẹ máa ọ àtẹlẹ́mí wọ́n bá tú wọn lẹ̀ tó bá jẹ́ pé. ọmọ ahịa ni wọ́n ti dara yẹn wọ́n lè ní kí wọ́n lọ sí kàfàǹchà ẹ ọmọ ahìá ẹ wọ kàfàǹchà àbúgbà lálẹ́ yìí ẹ gbọ́dọ̀ dé kàfàǹchà níbi tí lè sùn fẹ́ gbé wọn so ọlọ́mọdé wọn sì wá ẹ kẹrì tí wọn tó kàn wíwí wíwí wíwí ọyá ọlọpì wò ẹ dùn bẹ wọn. tó ẹni tó bá ma eré sá oní ọbọ àwọn yòókù ẹ kéde ó ti lu ọjẹ ó tó di kí wọn gbé ọsọ sínú mọ́tò burúkú yìí so ẹ wá rí i pé àmọ́ kí la ẹ mọ bàbá kò ní di court. <laughs> abẹ́yìn kọ́ ni ẹni tó lọ lu bàbá yẹn pa ẹ ẹ wá ń sọ yìí pé ẹ máa ń tẹ́ ẹ <laughs> ó tó tó tó wọ́n ti rọ́ọ̀ṣì ẹnu ẹ̀ à ee ọlọ́rọ̀ tá a mọ́wọ́ tá a mẹ́sẹ̀ <laughs> ó ti lu ọdẹ ọkọ̀ ìdíjọ́ kọ́tù ni pé àwọn suspect àwọn nìyẹn suspect lórí kíni adájọ́ pé wọ́n fi ẹ̀sùn kàn ìgbọ́ ẹ̀lú yẹn pa àwọn jẹjẹjẹjẹ là ń mutí ok nígbà tẹ pa tán tó ó wá ní wọn gba ó ń dúró rẹ ó sì mọ pọ pààyàn ó túlẹ̀ àbí ó ní túlẹ̀ à ó túlẹ̀ bá jẹ kéèké nàìjíríà gan kó ti do agẹdẹ ní nìjẹ torí délé yìí a lè pín ẹ̀wọ̀n kò sẹ̀wọ̀n látàrí ànábì Yusuf alayhi salam ọlọ́run fún wa rò pé wọ́n ti ànábì Yusuf wọ́n ti mẹ́wọ̀n sàǹtìnímálì àtìnímálì ó ti wà tipẹ́ lábẹ́ àdéhùn yìí náà àgbà ànábì sallallahu alayhi wasallam ó lò nítorí ẹ̀ ló ti jẹ́ pé wọ́n kọ̀wé lórí pé nínú ìdájọ́ nínú ẹ̀sìn Islam báwo ni à ń sinimá léṣe tẹsẹ̀ rinlẹ̀ sí nítorí a rí nínú ìtàn tí Yusuf aleyhi salam ìgbè qala rabbi as-sijnu ahabbu ilayya mimma yad'unani ilayhi ìwọ Ọlọ́run wíwẹ̀ wọ́n ló wù mí jù ó wù mí gbogbo nǹkan mi tí wọ́n gbé kí wọ́n á sí lọ torí àwọn ti dá ẹ̀wọ̀n lábàá pé àbíká tì má lè ẹ̀wọ̀n ló wù jù so àwọn olùmọ̀tò á ṣèwádìí wọn kọ tírà ńlá nípa as-sijn fil ahkam lábẹ́ òfin ṣẹ̀ríà so àlàyé tí kùránì ṣe fún wa nípa ẹ̀wọ̀n Yúsúfù yìí àárín nǹkan kan nínú ṣẹ̀ríà tiwa náà tó takò wípé ẹ má má tìyàn málé ẹ má fi yàn sẹ́wọ̀n so kọ́dà kàkà bẹ́ẹ̀ àtúnrádìí pànàbí sallallahu alaihi wasallam náà tìyàn má lè látàrí ẹ̀sùn tí wọ́n fi kàn án kó tó padà wá di pé yóò jẹ̀bi ẹ̀sùn àbí kò ní jẹ̀bi rẹ̀ ṣe eléyìí ni ọlọ́run mẹ́jọ arọ́rẹ́ وذكر ابن زياد عنه صلى الله عليه وآله وسلم في أحكامه أنه صلى الله عليه وآله وسلم سجن رجلا أعتق شركا له في عبد فوجب عليه استتمام عتقه حتى باء غنيمة له وني النبي صلى الله عليه وسلم من ترى ابن زياد ابن زياد أنقى كان nípa àdájọ́ tíra tó wá ń kọ nípa àdájọ́ yìí ó ṣàlàyé nínú rẹ̀ pé anábì tún ti ẹnìkan mọ́lẹ́rì tó yẹ pé òun àtẹnìkan ni wọ́n jọ ní ẹrú kan òun á bọ́kùn ẹrú ti ìpín tó ní lórí ẹrú yìí ọ̀bọ̀. ọwọ́ di ààbọ̀ ọmọlúàbí òfin ṣẹ̀rí à sì dá lórí pé tí èèyàn méjì bá jọ ní ẹrú kan tẹ́nìkan nínú wọn wá ṣe bẹ́ẹ̀ tó ń bọ́kùn ẹrú ìpín tó ń ní lórí ẹrú yẹn lọ́rùn ẹrú pé kó máa jómìnira àdájì á mú tún bọ́ yòókù nítorí kò sáàbù ọmọlúàbí ààbọ̀ ẹrú wà ó àmọ́ àbọ̀ ọmọlúwàbí ò sí àbọ̀ ẹrù yẹn la máa ń pè ní muba'ab muba'ab apá kan rẹ̀ ẹrú apá kan rẹ̀ ọmọlúwàbí lábẹ́ òfin ọlọ́run ẹrú tẹ ẹrí yẹn tó bá ti jẹ́ pé kìí ṣe gbogbo rẹ̀ lómìnira ṣá ibà tó rẹ̀ ó tún sẹ́kù lára rẹ̀ ìyẹn ni pé kọ́nà kó ṣe kó wu aláǹtakùn lọ́wọ́ wọn bá ń tó tún fi dẹ́rù láàyè rẹ̀ oníjogún ẹni bàjẹ́ wàlẹ̀ yóò rẹ̀ ẹni bọ́dì náà oníjogún rẹ̀ so ìjẹ́rú ó burú gan-an lọ́dọ̀ àwọn kan gẹ́gẹ́ bíi alimami shafi'i àti ahmed bin hanbal àwọn sọ pé alimobaa ọ̀rọ̀. يرث ببعضه ويورث عنه ببعضه ìgbà tó ti pé apá kan nínú rẹ̀ lẹ́rú apá kan nínú rẹ̀ lómìnira kí ló burú kó fi ìjọmọlúàbí tó dẹrùn kó fi jogún kí sì ló burú kí wọ́n tún jogún ààbọ̀ náà lára rẹ̀ sòṣùgbọ́n àwọn olùmọ̀ gẹ́gẹ́ bíi Malik àti ìlànà Zayd ibn Thabit tá à ń tẹ̀lé níbi à ń ṣe ń pín ogun radiyallahu anhu ó fi hàn pé èyí yóò wọ ẹrú ìjẹ láyẹrí wala yura kò ní jogún ò sì ní jogún rẹ̀ tó wọn á ní anabi sallallahu alaihi wasallam ó ti arákùnrin yẹn mẹlẹ nípa pọbọkùn ẹrú ìpín tó ní lórí ẹrú ó wá di ọ̀ràn yẹn lórí rẹ̀ látàrí ṣíṣe tó ṣe bẹ́ẹ̀ pé kọ́ bọ́ yòókù kó lè bá wa bọ̀ wọ́n ti máa lè wọ́n ti máa lè kò rí ààyè kò lọ́nà tóbi bọ́ ìyókù yẹn àgbègbè tó ta ẹrú madé kan tó ní gbà tó ta ẹrú madé kan tó ní ìgbà náà ló tó fi ṣe àti bọ́kùn lọ́rùn ẹrú yẹn pátápátá ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé látàrí kí wọ́n ti mọ́lé òun náà máa wá gbogbo ọ̀nà tí ó fi rí àti bọ́ ètò sẹ́kù yẹn nínú ẹrú lẹ́yìn ìjọba tọ́ba nígbà tí ọba bọ́ ìdajì so ẹnì kejì ọbọ ó sì yẹ ká tú láti ẹnìkejì náà pé báwo ni wọ́n ti fẹ́ yá kàbá yẹn ó yẹ kí wọn náà lè bọ òkun lọ́rùn ẹrú ìfọ́jú òmìnira ó lóun lè bọ́ lókè ìwọ tó ti jẹ́ nire ní ìsìn ẹnìkan kan fọ́ọ̀sì rẹ láti bọ́ ìdajì tó bọ́ nítorí náà tó àmẹ́ni tí wọ́n bá sori kó ṣe kó pé àbí òye wa kó ṣe kó pé kí ni ní ìsìn ọsọ pé ọfẹ́ bùnmi bá tọ̀ wá bùnmi bá tẹ̀sẹ̀ kan bọ́lá máa gbẹ̀yìn lọ abẹ́ gẹ̀ẹ́sì ẹ̀ ni bí kẹ́nìkan sọ pé òun fẹ́ bùn ọ lẹ́wù ni ẹ̀wù yẹn wá jẹ́ ìdajì ẹ̀wù apá kan ló lè wọ ọbẹ̀ àti ìdajì àyà rẹ̀ ìdajì ẹ̀yìn rẹ̀ tí o lè gbẹ̀yìn jáde kó má sọ pé kèsì sí èsì pórí rẹ̀ dàrú sòtọ́ bá bùn yẹn lásọ bùn lásọ tó ṣe kéènì àsọ tó pé ká wá pé yàn èèyàn ìyá tí ń bẹnu ó dìdajì dìdajì ẹrú ló wà báyìí ó ju kó wà ní kọ́mplìtì ẹrú lọ torí délé yìí ìgbà tó ti máa pé wọ́n fẹ́ sànù wọ́n fẹ́ ṣe rere ṣé kó pé ṣe ìdí tí wọ́n fi mú bá ṣe mú nìyẹn eléyìí ti fi hàn wá nípa nàbí sallallahu alaihi wasallam àti ẹ̀sìn sáàmù gan lápapọ̀ ó kọ́ wa ní gbogbo ọ̀nà tá a máa wá láti bọ́kùn lọ́rùn ẹ̀rú lódodo ìsìláàmù kò pa àmúnilẹ́rú rẹ o àmọ́ ti sọ pé ìmúnilẹ́rú tẹ̀sìn Islam kìí ṣe irú táwọn òyìnbó yẹn o sẹ́wọ̀n kíkà lòyìnbó abẹ́yìn ọmọ bẹ́ẹ̀ abẹ́yìn ṣe èméjì àwọn àka burúkú nìyẹn ìjọba ronú dáadáa yóò yí ọ bóyá àwọn grandpa rẹ kan wà ń lo òyìnbó nìsín tóyìnbó ti mú lọ láti ayé à ń kóni lẹ́rú àbẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ́ wọ́n kó ban kò dúró gbẹ́jọ́ wá gbogbo àwọn ọba àwọn wa ń gbọ́ da ẹ mú ìjọba wù yín nù àwọn èèyàn láì sí rèké tí wọ́n kàn wù àwọn èèyàn tó huge wọ́n lè kó àwọn ọmọlé àti ilé ọ̀yà ẹ̀bọ́ bẹ̀rẹ̀ wọ́n kó wọn lọ ẹlòmíì kódà wọ́n sọ wípé nǹkan tí wọ́n fi mú ẹlòmíì lọ lẹ́rú bi bíi torchlight torchlight ni wọ́n mú wa lẹ́sìn awọn pa wà àwọn náà iná àti bẹ́ẹ̀lì pé fi irú kí là ń pè àbí sọ òwú sínú igbá àbí èyí wa sọ igbá bíi ìgbà bẹ́ẹ̀ wá dèpò bẹ́ẹ̀ wá sòwò tútù bẹ́ẹ̀ sànà sí àwọn náà wà náà nù òyìnbó ọ̀daràn òun kàn mú torchlight wá ní yá ẹ mọ àwọn ọlọ́pàá yẹn tó máa ń lọ lọ́nà lálẹ́ wọ́n ní àwọn torchlight abàmì kan tẹ́kí tí bá tàn báyìí wọ́n náà o lè má ríran mọ́ òyìnbó wa kó torchlight wá nígbà tó sọ wa lẹ́ wọ́n tàn ó ní gbogbo nǹkan ti má lè bàjẹ́ ẹ bá ti láwọn èèyàn tẹ́ fún wa dípò rẹ̀ ẹlòmíì bára rẹ̀ lamẹ́ríkà torí torchlight sọ̀rọ̀ alọ́rẹ̀ rẹ̀ lòyìnbó ọ̀rẹ́ rẹ̀ kọ ọ̀tá rẹ̀ ti rí àwọn lo ojú dúdú tí ń bẹ pẹ̀lú àwọn èèyàn àtà ìlàjú àti pápá gan mẹ́tì ìlàjú gan wọ́n kàn para wọn gbà yẹn ni síbẹ̀ mọ̀ pé wọ́n pè nǹkan kan lógun àwọn Yorùbá tí wọ́n kàn para wọn pakúpa ogun tí ò nídìí tí wọ́n fi lera wọn sílùú sí ọ̀pọ̀lọpọ̀ ọdún ló ń sí kò láyè rẹ̀ lọ́ọ̀bù mi ó ń sí kò láyè rẹ̀ lọ́ọ̀bù mi orí bẹ́ẹ̀ lòyìnbó dé ló fi jẹ́ pé inú gba gold ni wọ́n ti gbé lẹ̀ Yorùbá yìí fún ìbò náà lẹ́yìn tó rí báwọn Yorùbá gan gbà mí wọ́n gba wèrè fún ìbò kọjá àbíkí àpò torí Yorùbá ọ̀gbọ́n kó tó dé tẹ ẹ bá níwèé kan tí yorùbá kọ kó òyìnbó tó dé máa fún ọ lẹ́bùn ọlọ́mọkà lọ́dún yìí tí yorùbá máa kọ o kí ni wọ́n máa sọ wọ́n máa pàrokò ránṣẹ́ mo rò pé bí <laughs> kún gbọ́kọ́ fún ọ pé lọ gbé fálàfin fálàfin bá rí ọkọ pé ọkọ nìyí ẹ̀yin ọ̀yọ́ méjì ẹ̀ ń wòran bàbá àárẹ̀ ti kẹ́ sọ̀rọ̀ náà nù. <laughs> ẹ wọ́n pé kọ́ dàbí pé tọ́mọ bá ti gbọ́ kọ́dí wẹ pé kọ́ máa fi kọlẹ̀ sí èkú ẹ mọ̀ kí tẹ́ bá kọ̀wé wọn ò ní sí mu. so tí wọ́n bá wá gbé ọkọ ní kálukọ́ mọ́ àwọ̀ ọkọ rè ṣé wọ́n ní kọ́ máa fi kọlẹ̀ ni wọ́n fi fi tiwá bí ni àti kọ́ máa rọ ọkọ fún wa wọ́n máa ṣe tàwé láti wọ́n máa ṣe tàwé láti àwọn ọ̀làjú yorùbá lẹ́nu tó ẹgbẹ́ ní sábà ní wọ́n sọ̀rọ̀ pé actually eventually you know automatically irọ́ lásán irọ́ lásán bó lọ́ọ́ làjú ni iná ẹlẹ́sẹ̀ rí kí wọ́n gba wèrè mú ìbò torí gbà àwọn bàbá làwọn kọ̀wé ìgbà tó òyìnbó dé ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ń kọ̀wé iná ló ti jẹ́ pé àwọn ò tí lè create alphabet tiwa dòní ẹrú òyìnbó náà làtúnṣe nùwé tà ṣebí ibi tó ti yọjú abẹ́yẹn ọmọdé ṣebí wọn ló ṣe dictionary yorùbá english english yorùbá tẹ́lá lè gbóyìnbó yìí náà ta nìta ẹ̀rí kí wọ́n kó àwọn wa lọ lẹ́rú nítorí pé àwọn lágbára wọn gbọ́n bí wọ́n ṣe kó gbogbo àwọn africans wọn ìgbà tó ti lò wọ́n dé ibi tó fẹ́ lò wọ́n dé wọn fẹ́ rí wọn mọ́nì ìdí inú tó fi jẹ́ pé ọ̀rọ̀ ní ti kan fún èèyàn dúdú lọ́rùn tí èkú ẹ kà kó fún yàn lọ́rùn kó sì má yẹ mímá a wàlá ìka lóyìnbó èèyàn funfun wo lẹ́rìí tí wọ́n fún lọ́rùn bẹ́ẹ̀ rí lamẹ́ríkà lè ṣẹlẹ̀ because of tako fundamental human rights am Africa fundamental animal rights <laughs> so torí de eléyìí Islam ó fi hàn wá pé yẹ́ẹ́ wọ́n á máa mú yàn lẹ́rù gùn ẹrù oògùn látàrí pé jà pàwápọ̀ àwọn amú ẹnìkan lójú ogun ní ìsìn ah, olórí wa ló ní kàn pa tẹ́lẹ̀ náà sáwọn náà bá mú wa wọ́n lè pa wá àbí wọ́n lè pa wá wọ́n lè pa olórí wa lè sọ pé ẹtún wọn lẹ̀ fún ọmọ àlọ́ bẹ́ẹ̀ náà àwọn kèfèrí àwọn náà lè pàjọ́ máa lọ jáde olórí wa lè sọ pé kí wọ́n fi wọ́n gbà pààrọ̀ àwọn èèyàn tiwa táwọn náà mú فإما منا بعد وإما فداء inú kọjá pé ẹ tú wọn lẹ lọ́fẹ̀ẹ́ àbí kẹ ẹ sì fi àwọn kan ti ra padà fún wa àti kó lórí wọn bá pé ó kẹ fún wọn lẹ fún wọn máa sàn ní àmọ́ o wọn máa sanwó tàn àlùjíṣìyà tí wọn fi lè máa gbé abẹ́ ìjọba ẹ̀sìn Islam ẹlẹ́kẹrin ẹlẹ́karùn-ún olórí wa lè sọ fún gbogbo wọn sọ wọn dẹrú sọ ọwọ́ olórí lọ́wọ́ yóò mú kanu márùn sọ èdè ni ẹ wá request Islam à ó ń lọ nà olóyìn lè dá wa tó ní kí ẹ mú wọn lẹ́rù ó wá sí àwọn òfin oríṣiríṣiríṣiríṣiríṣi tẹ́pẹ́ látara wọn ẹ̀rú ọ̀màdọ̀mọlúàbí ẹ̀rú ọ̀màdọ̀mọlúàbí ẹ̀rú ọ̀màdọ̀mọlúàbí lápèjúwe ẹ̀rí pé téèyàn bá pààyàn tó ṣèèṣì pààyàn a ti sọ pé ọ̀ràn oríṣìí méjì lọ́dà ọ̀daràn síyàn ó sì tún ṣẹlọ ọ̀ràn tó dá síyàn màá tó ti jẹ́ púpọ̀ máa mà pa á ní wọ́n sanwó ẹ̀mí rẹ̀ àmọ́ ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ sí yóò ṣe kàfàrà kàfàrà yẹn òun náà yóò bọ́kùn lọ́rùn ẹrú tó jẹ́ mùsùlùmí láti tánra ẹ̀ṣẹ̀ tó sẹ́lọ̀ fẹmẹlẹm yẹjẹ fọsùyà mùsàhàrẹyìn mùtàtàbíàyìn tẹwùbẹtẹn mìíràn wà ó rẹrú tó lè bọ́kùn lọ́rùn ẹ̀ ọ̀rẹ́rú òróró tó lè fira adẹ́kọ̀ sùsùyà mùsùn méjì gbáko ní tẹ̀lé ní tẹ̀lé sẹ́wọ̀n pé ẹni tó bá lọ bọ́kùn lọ́rùn ẹrú ń bẹ̀ ẹrú dínkù àbí òdínkù. ó dínkù bẹ́ẹ̀ ẹni tó máa ń tọ́ báyàwó rẹ̀ lò Ramadan tó fi ṣètàrà alákọ̀ọ́kọ́ ìgbà tí ọba tó lè ṣe lọ́kàn kí ètò àṣùyàmù ṣàhárẹ́yìnì mutatabi'ayn kó ní oṣù oṣù méjì gba kò ní tẹ̀lé ń kò lè ṣe ìgbà náà síbẹ̀ tó mọ̀ tẹ́ bá búra ní ìsìn pẹ̀lú orúkọ ọlọ́run pẹ̀ fẹ́ fi nǹkan kan àbẹ́ ẹ̀ ní ìsìn kankan tẹ́ wá tako tẹ́ búra lé lórí ẹ ti kàfàrà kàfàrà yẹn إطعام عشرة مساكين من أوسط ما تطعمون أهليكم أو كسوتهم أو تحرير رقبة nínú ká fún àwọn aláìní mẹ́wàá lóúnjẹ jẹ lóúnjẹ tó wọ́pọ̀ tẹ́ ẹ̀ máa jẹ láwùjọ yín àbíkẹ́ dá sí wọn lọ́rùn àbí kẹ́ ẹ sì bọ́kùn lọ́rùn ẹ̀rù ẹ máa rí àwọn òfin bẹ́ẹ̀ ọlọ́run ẹlẹ́dàá wa ó ṣe wọ́n torí kẹ́rú ó tún lè bá àti kíni kó lè bá àdínkù àwọn olùmọ̀ á sọ pé ìgbà tí àwọn mùsùlùmí tí wọ́n lo ìlànà tọ́lọ́wọ́n bá fi lélẹ̀ yìí tó di wípé wọ́n ń sọ àwọn ẹrú dọ́mà wọ́n ń bọ́kùn ẹrú kúrò lọ́rùn wọn ó padà nínú tẹ̀sán Islam pé àwọn olùmọ̀ tó pọ̀ jù nínú àwọn olùmọ̀ ẹ̀sìn Islam ẹ̀rú nípìnlẹ̀ wọn nítorí dáadáa ẹ̀sìn Islam kọ́dà ẹlòmíì sí lárúbá àwọn wa làwọn olùmọ̀ ńláńláńláńlá táwọn sọ̀rọ̀ wọn lónìí nínú gbèsè ayé àwa mùsùlùmí látàrí dáadáa táwọn mùsùlùmí ṣe sí àwọn bàbá wọn àbáwọn gan alára torí di eléyìí ẹ máa gbọ́ an Nafi' mawla Ibn Umar. Nafi' yẹn ẹrú ló ti jẹ́rí sí Ibn Umar tí Ibn Umar bọ́kun ẹrú kúrò lọ́rùn ó ti wá dolu dolùmọ̀ ńlá wọ́n máa sọ fún yín pé as-silsilatu yá Nafi' ani Ibn Umar an Zuhri Malik an Zuhri an Nafi' ani Ibn Umar ani nabi sallallahu alayhi wa sallam ipe chain of authority tó jẹ́ ti gold. golden chain of authority nínú hadith ó ní hadith tí malik gbà wá látọ̀dọ̀ Nafi látọ̀dọ̀ ibn Umar látọ̀dọ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam islam ò ní sọ pé ìwọ tó jẹ́rú lásán lásán ìpìlẹ̀ rẹ̀ a'udhu billah ọmọ ìyá wa nínú ẹ̀sìn islam torí ẹ̀ kò sí ń tọ́pa ìmúnilẹ́rù tẹ̀sìn islam rẹ o yọ́ọ́ máa bẹ títí díjọ́ gbẹ̀ndàlùkìyàmù. eléyìí tó jo nínú ẹ̀rí tí fi hàn wá pé jihad ọmọ abẹ díjọ ìgbéǹda kìyàm abẹ́wọ́n parí ládùúgbò sí i nàá sàdúgbò fọlọ́ tọ́lá àwọn kan máa ń rìn káyé àwọn tó kò sí jihad mọ́ kí ló pa nàá ẹdíọ́lọ́jì lè pa kùránì rẹ̀ ọlọ́mọdé ẹdíọ́lọ́jì lè pa súnà rẹ̀ ọlọ́mọdé ọjọ́ bó ti ṣe lẹ́yìn rẹ̀ wọ́n ní fi hukmihi fi man qatala abda kí ni ìdájọ́ tá nàbì sallallahu alaihi wasallam lórí ẹni tó pẹ̀lú ẹ̀ al-Awza'i olùmọ̀láni nínú àwọn olùmọ̀ṣẹ̀ríyà ọgbà ẹgbà wa kan wa látọ̀dọ̀ Amr ibn Shu'ayb an abiyihi an jaddihi anna rajulan qatala abdahu muta'ammidan. فجلده النبي صلى الله عليه وآله وسلم مئة جلدة ونفاه سنة وأمره أن يعتق رقبه ولم يقده به النبي صلى الله عليه وسلم حديثي الإمام الدار قطني الدار قطني لبوا أن تسيب بوا أدع بسند حسن wọ́n ní arákùnrin kan ọmọ àmà pa ẹrù rẹ̀ ọmọ àmà pa ẹrù rẹ̀ sẹ́mi pé ẹrú wọ́n ní alàbùdù wà máa málága mílíkọ́n lè sẹ̀yẹ́dẹ̀ àti ẹrú àti ntẹ́rú ni nǹkan àní ni gbogbo wọn jẹ́ fún olówó rẹ̀ so bẹ́ẹ̀ báwa náà ti máa ń sọ pé ẹni tó lẹ́rù ló lẹ́rù ẹni tó lẹ́rù ńkọ́ òun ló lẹ́rù. tó ṣé èèyàn á lè lo gbogbo orú àwọn eléyìí láti sọ pé kò wù mí kọ́ bẹ láyé mọ́ ìwọ kìíní kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni ẹlẹ́ni lórí wípé ṣe bí wọ́n òun ọ̀dà bíi màálùú ọ̀gẹ́ni sìn yìí báyìí wọ́n jẹ màálùú rẹ̀ tó o sì fẹ́ tà ọkàn mú màálù lọ́ba dùn lọ́wọ́ pé ẹyin èèyàn tó bá fẹ́ jẹrin wá gbẹrun mo ti bẹ́yìn lẹ́fẹ́ jẹ ǹfẹ́ hmm, jẹ mo ti fẹ́ fẹ́ tà ǹfẹ́ hmm, tà à ń sàárẹ̀ sẹ́kọ̀ sàárẹ̀ ta ló mọ̀ kò sẹ́ni tí o mọ̀ torí màálù rẹ nígbà tí ìsara India sẹ́wọ̀n pé ní India ń tó o bá fi lè ná màálù lẹ́gbàá lásán ọ̀daràn ká tó wá pé abẹ́ẹ̀gẹ́ tẹ̀ kátó wá pé tòmọ̀rò kúgẹ́tì kátó wá pé ọwọ́ ayé ọ̀bẹ sí máa lù pé kíní kan afẹ́ pàkí ọ̀pọ̀lọ́ ọlọ́run tiwa ni ẹ̀ ní àná yà lánàá wọ́n ń sọ ìròyìn kan wípé ní India ìjọba fọwọ́ sí fún wọn ìjọba fa ọ fọwọ́ sí pé ní ìsìn ẹ lè máa lò gbẹ́ màálù ìgbé olúwa wọn á ah, kẹfẹ rí òtí ẹgbàdùn àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ so ẹ lè máa lo ìgbẹ́ màálù láti fi máa fi wẹ ansẹ̀tì nítorí àti protẹ́kì ara yín níbi radiation ansẹ̀t ọ̀lọ́ so lánàá lánàá ni mò ń gbọ́ ní news ẹ dákun torí tọ́lọ́ ìgbẹ́ màálù lẹ́tọ̀ á protect irradiation. ó mà lágbára o kèfèrí àwọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kèfèrí téèyàn bá jẹ́ kèfèrí orí wọn pé ó di tó tó bá di mùsùlùmí kó rí rèé ó tó sùn wọn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ làwọn sàhábà sọ wọ́n nígbà táwọn sì gba islam lóòótọ́ àwọn nílàkà àmọ́ nígbà táwọn gba islam ọpọlọ pé wà ní tó la sọ pé mùsùlùmí gọ̀ àmọ́ tí wọ́n ti rà gọ̀ mùsùlùmí gọ̀ ọpọlọ mùsùlùmí máa ń jí pépé ni ẹ̀yin wo àwọn kìlẹ̀rì nìsín ní China lẹ́yìn pé ńbẹ́ náà jẹ́ ńbẹ́ lómi náà lóyún ní ìsìnkú máa lọ China sá so ní China nínú àwọn ọlọ́run tí China sìn aláǹgbá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n sì máa ń jẹ aláǹgbá o nínú ọlọ́run táwọn China tó ń sìn ẹlẹ́dẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n láwọn ọlọ́run bíi márùn-ún bá ń tó ń sìn ẹlẹ́dẹ̀ náà lẹ́ ń lò Allahu akbar adúpẹ́ fọlọ́ ẹ China náà yàtọ̀ sáwọn ọ̀sẹ̀ bọ́tà àwùjọ tiwa náà ń bì ẹlòmíín ní ìsìn lágbolé wọn lè jẹ́ pé jàpá lọ́lọ́run tiwọn àbẹ́yìn òrìrì ni ẹlòmíín lè jẹ́ pé gbìn lọ́lọ́run tiwọn tó ń fún lẹ́kọ̀ọ́ àwọn míì lè wà sọ pé jàǹká ọ̀ burúkú ni wọ́n kó kalẹ̀ tí wọ́n ń forí balẹ̀ fún sáfù kan náà làwọn kẹfẹ́ rí tòsí torí ẹ̀ arákùnrin yìí ó máa ma pẹ̀lú ẹ̀ anabi sallallahu alaihi wasallam wà nà ní ẹgbọgbọrùn ìdí tí wọn fi pa òní pé kò sí takáàfọ bayna al-hurri wal-abd kẹfẹ ẹni tó jẹ káfíìrì àti ẹni tó jẹ wọn yìí ti sàwáwò nínú òfin ṣẹ̀ríà wọn rò pé nísìnyí ká pé ọmọlúwàbí pẹ̀lú wọn ò ní tìtorí ẹrú kan pọ̀ ọmọlúwàbí àmọ́tẹ́rú bá fi lè pọ̀ ọmọlúwàbí wọn tìtorí rẹ̀ pa kódà bófin ṣe wà tó bá kó ṣe ṣe bẹ́ẹ̀ ni wọ́n lè fẹ́ sọ pé ẹ̀mí kan tiẹ̀ kò lè di ẹ̀mí kan tó pa torí ẹ kéré sí ẹni tó jómìnira torí ẹ tó máa ń pè ẹni tó ga ńlọpọ ẹni tó kúrò wọn ò ní pa ẹni tó ga nítorí ẹ àmọ́ tó ẹni tó kúrò bá ga tó bá pa ẹni tó ga jù lọ wọn pa gẹ́gẹ́ bíi kí mùsùlùmí kọ́ pa káfíìrì lámàá pa nínú òfin ṣẹ̀ríyà òun ní pa mùsùlùmí o àwọn tó bá kí káfíìrì lọ pa mùsùlùmí wọn pa àmọ́ bá yẹ pé ìpa tí ò tọ́ ni mùsùlùmí bá ń pa kèfèrí kò sí pé talákọ̀ọ́ náà tọ́ ọ nísìnyí ọkàn lọ mú yẹn ìsọpá torí pọ́ bá jẹ́ kèfèrí wọn ní tuturu rẹ̀ pọ́ ọ̀tọ̀ àmọ́ pípa kan wà tuntun aburú ó náà ní pé ẹnìkan wọ kọ́ńtì wa àwọn náà fún visa láti ibi tí ń bọ̀ ìtumọ̀ visa ni pé ọbẹ̀ lábẹ́ ààbò tọba wa sọ orílẹ̀-èdè wa á sọ bí wọ́n ṣe sọ gbogbo ọmọ orílẹ̀-èdè wa a ní jẹ́ ká burú kan kó wá bọ̀ látọ̀dọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè wa sọ àwọn kan wá ń gbé ìbọn ká ìsinrú wọn wọn máa wá wọn ní kí n lálejò wá wọlé wa àwọn fẹ́ rí Paul àwọn fẹ́ rí John àwọn fẹ́ rí Dorcas àwọn fẹ́ rí Margaret wọn àmọ́ fìbọn lé wọn ká ẹni tó bá ṣe bẹ́ẹ̀ anabi sallallahu alaihi wasallam ni kò ní gbóòórùn àlùjánnà nítorí pé àwọn oníta ti fún ní assurance aburú òní ṣe wọn ni torí ẹ ládòfin Ọlọ́run tó bá múru wọn wọn pa wọn o àní sọ pé ṣe bí mùsùlùmí àwọn kèfèrí wọn pa torí pé nítorí ṣe ti ju pọ̀ pààyàn lọ àdéhùn tó lórí wa ṣe ọ̀bàjẹ́ torí ẹ̀ wọ́n pa ọ́ àmọ́ tó bá pé nọ́márì nínú gbòòrò lẹ́wà ẹjọ́ mara yín ẹjọ́ wà yín ọ̀ á lọ pa káfíìn wọn ní tìtorí rẹ̀ pọ̀ àmọ́ wọn ní sọ pé máa lọ léyìn ọ̀kárì o èèyàn kan àbùkù níbi tábùkù ti kí tọ́ ìgbà tó dé pé ẹrú leléyìí ọ̀gá rẹ̀ wá pa islam ò ní sọ pé nítorí pé wọ́n ló ní o lè pa ẹ̀mí leléyìí ẹ̀mí èèyàn ẹ̀mí èèyàn kìí ṣẹ̀mí ẹranko bó tẹ̀ jẹ́ pé ẹrú ó fara ju ẹranko lágbọn pa a ra a tà lágbọn pa a lè bọ̀yàn nítorí wọn abúyàn lọ́mọ nígbà tí èsì kan ò ẹrú wọn lè bọ̀yàn ẹrú wọn lè rà wọn lè tà á ibẹ̀ yẹn ọjọ́ ẹranko àmọ́ náà gbọ́n pé òun náà mú kẹlẹ̀ tó bá jẹ́ mùsùlùmí ọlọ́nkpọ̀ náà láti kó sin lọ́n tó bá jẹ́ kékeré mú kẹlẹ̀ ọlọ́nkpọ̀ aláṣẹ kọ́ gba Islam kó lè sin lọ ọwọ́ àlọ́ pariwo eléyìí Islam yóò nìkan ọmọ pa ọ àmọ́ ọ̀sán wẹ̀ wọ́n sanwó ẹni tó pa àwọn ní ìsìn olówó lọ́pa olówó ẹrú lọ́pa ẹrú kí ni anabi ṣe fún anabi nà lẹ gbọgọrùn wọn nà fẹ hosẹnẹ anabi tún gbé jìnnà ó gbé jìnnà fọdún kan ó gbé pamọ́ fọdún kan tó wọn gbé lọ sí exile bí ká ẹ mú yàn lọ sí sambisa so ká gbé yàn láti èkó ká lọ sọ sí sambisa sẹ́wọ̀n kó náà gbà pé a ah, láṣẹ àyè pé méjì tètè ẹ bá ti lè yọ ọ̀pọ̀lọ́ lómi tútù tẹ sọ sí gbígbóná yọ ọmọ pa àyè pé méjì bẹ́ẹ̀ náà ni wa amarahu ya'tiqa raqabatan anabi wa kpala ṣe pé kọ́ bọ́kùn lọ́rùn ẹ̀rú lọ́rùn ẹ̀rú mi gbogbo ẹ̀ láti tàrà ẹ̀ rí i pé ìgbà tí wọ́n sọ pé wọ́n nà lẹ́gbọ̀ọ́gọ́rùn wọ́n tún gbé jìnnà fọ́dún kan èyí jẹ́ ìyà lórí ẹ̀ṣẹ̀ tó sẹ́yìn ìgbà tí wọ́n ní kó gbọ́kùn lọ́rùn ẹ̀rú eléyìí jẹ́ ìyà ìtaràn lórí ẹ̀ṣẹ̀ tó sẹ́ rò pé yé wa gbogbo ẹni tó bá ti pààyàn ẹ̀ṣẹ̀ méjì bẹ́ẹ̀ ọ̀sẹ̀yàn ó tún ṣe kíni ọ̀sẹ̀ lọ. wọ̀lẹ́ mi ò kéde ọbẹ̀ ànábì ọ̀pá san ànábì ọ̀pá san ọ̀pá láti fi gbẹ̀sẹ̀ ẹrú rẹ̀ tọ́pa nítorí kò sí kíni tàkáàfọ̀ ìṣe déédéé ò sí láàrin ọmọlúàbí àti ẹrú so ìdájọ́ yìí pàtàkì púpọ̀ gẹ́gẹ́ bí gbogbo ìdájọ́ ànábì sallallahu alaihi wasallam nítorí wípé ó lè máa gun àwọn èèyàn garagara pé àbẹ́ mọ̀lẹ́rù tí wọ́n bá pa tó yẹ kó lẹ́jọ́ nù ọ gbọ́dọ̀ pa irú rẹ̀ lódodo nínú òfin ṣẹ̀ríà kápẹ́ ẹlẹ́rù kan ẹrú yìnyẹn ọwọ́ àṣẹ sófin ọlọ bí kápọ́ lọ ṣe zina sẹ́mi pé tí ọmọlúwàbí bá ṣe zina tó sì jọ magi wọn nà lẹ́gba ọgọ́rùn-ún wọ́n gbé jìnnà fún ọdún kan àwọn tó bá dábìlẹ̀ kọ́ńkọ́ wọ́n sọ lóko títí tí yóò fi kú káwá pẹ́rú lẹ́ni ẹrú yẹn ọba àjọ magi kọba àjọ abilé kọ ìyá rẹ̀ kan náà ìyá rẹ̀ náà ni pé yọ jẹ àádọ́ta ẹgba wọn sì ní gbé lọ síbi kankan inú ìgboro náà ni wọn wà tòtí òjú bá lọ lábẹ́ òfin ṣẹ̀rí àwọn ní ẹni tó jẹ́ olówó rẹ̀ láǹfààní àti fìyà ń jẹ ẹ láǹfààní àti fìyà yẹn jẹ yàtọ̀ sí bàbá àtọmọ èsì pọ́ ọmọ yẹn wà á ṣe zìnnà ní ìṣẹ́ wà ní ẹ̀yẹ ah, tilẹ̀kọ́ tilẹ̀kọ́ mú mo rò pé ẹ̀yin kọ́lẹ́ rè tó tẹ́ bá lọ kó ẹ pààyàn àmọ́ irú ẹrú tó ṣe zìnnà tọ́gà rẹ̀ bá ń lù lẹ́gbàá tọ́wọ́ atara bẹ́ẹ̀ tọ́bọ̀n wọn ní lọ́pàáyàn òfin lọ́pa tọ́rọ́ dàbí kó kú sọ́wọ́ ilé ẹjọ́ nígbà tí ilé ẹjọ́ ní kí wọ́n máa lù lẹ́gbàá nù sẹlẹ yìí jẹ tẹrú alimami ahmed òun tún gbé àdéhìí kan jáde àdéhìí wọn lò náà ó dára gbọ̀nà tó gbà ó ọwọ́ samura ibn jundub radiyallahu anhu عن النبي صلى الله عليه وآله وسلم ọlọ́run ẹbí sọ pé máa ń kọ́tẹ̀lá abẹ́dẹ́hu kọ́tẹ̀lá. máa ń kọ́tẹ̀lá abẹ́dẹ́hu kọ́tẹ̀lá. wọ́n ní àdìsí yìí ó ti takùtà lákòókò torí ta lákòókò arákùnrin yẹn máa ma pa ẹrú rẹ̀ ṣùgbọ́n kàkàkà nàbì sallallahu alaihi wasallam pa á anabi sallallahu alaihi wasallam kò pa ṣùgbọ́n wọ́n ní àdéhùn yìí ẹnìkan wọn náà tó gbà wá tó jẹ́ mọ̀dẹ́lẹ̀ ẹni tí wọ́n parọ́ pọ̀ ń gbọ́rọ̀ tí ó gbọ́ òun náà ni hadith alḥasan tí wọ́n sọ yẹn kì í ṣe hadith alḥasan alḥasan bíi oní alḥasan albasri. Al rahimahullah ẹsìn pé alhassan al-basri kìí ṣe sàhábì ṣùgbọ́n tábìí ńlá ni tábìí àgbà ni olówó àgbà àdéhìí wa látọ̀dọ̀ samura ibn jundub tó ń jẹ́ sàhábì wọ́n wá ní alhassan al-basri bó ti ṣe tóbi tó bó ti ṣe jẹ́ ìyàn ńlá olùmọ̀ ńlá tó wọ́n lò náà. mọ̀wùsùnfọ̀n bẹ̀tẹ̀dìlẹ̀ wọ́n máa ń ròyìn ọ̀nà pé í máa sábà pòǹgbọ́rọ̀ tó ṣe pé kọ̀gbọ̀ lẹ́nu ẹni tí ò ti gbọ́rọ̀ nínú àdéhùn yìí kún má wọ́kọ̀dà ànààní ó ti lo ọ̀nà táwọn ẹni tí máa ṣerú rẹ̀ máa fi jẹ́wọ́ pé ń gbọ́. هنا نقول عن سمرة عن النبي صلى الله عليه وسلم عن سمرة لا تدع سمرة قبلت قبل سمرة قصدي سمعت سمرة حدثني سمرة أخبرني سمرة قصدي عن سمرة wọ́n sọ pé ẹnìkan wọ́n bá ti ń kàn tẹ́lẹ̀ náà pé í máa tì í sọ́dọ̀ ẹnìkan pé òun gbọ́ lọ́dọ̀ rẹ̀ lọ́rọ̀ tí ò gbọ́ lọ́dọ̀ rẹ̀ tọba wa gbà wá pẹ̀lú àní ẹ sọ pé àdìsí ò lè fẹsẹ̀ nílẹ̀ ẹ sọ pé fihi mawsufun bit-tadlis wa huwa fulan wa ẹnìkan bẹ nínú àwọn tó gbàdé wa tọ́ pé inú ròyìn rẹ̀ ni pé í sọ pé òun gbọ́rọ̀ lẹ́nu ẹni tí ò ti gbọ́rọ̀ lọ́dọ̀ rẹ̀ ó sì ti fi àmì hàn bí torí ńgbà tí ó sọ bó ti gbọ́ ó ní ana. là ń pè ní ànàànà mùdálì tí tó máa ń lò mi yóò sọ pé kọ́ọ̀là gbogbo kọ́ọ̀là lọ gbọ́ rò wa ẹ̀yin náà ní ìsìn ọ̀sọ̀ pé kọ́ọ̀là ẹlòmí lè sọ pé kọ́ọ̀là ṣe ọ̀là àlùbáyé níbo ló ti bọ̀ sọmọ pé wọ́n ń kàwé ní <laughs> sọ pé kọ́ọ̀là ṣe ọ̀là fi wọ́n á sọ pé kọ́ ọ́ lè Sheikh Al-Albani ẹlòmíràn wọn ẹ orí Albani Allahu Akbar kò dípò kó tètè jẹ́ wọ́n àbẹ́ẹ̀ ni à Sheikh Al-Albani <laughs> eléyìí ni wọ́n pè ní tẹ̀dílẹ́yìí tó torí di eléyìí tó bá tiẹ̀ wá jẹ́ pé àdéhì ìfẹsẹ̀rin lẹ̀ ń kọ́ pẹ̀lú talákọ̀ọ́kọ́ a sọ pé nítorí wà ń bẹ̀ ni pé yẹs gbàtà nàbì sallallahu alaihi wasallam sọkò máa ń qatala abdahu qatalna ẹnikẹ́ni tó bá pẹ̀lú rẹ̀ pípa lápá ajẹ́pẹ́ ànábì sọ lẹ́yìn tó ti kọ́kọ́ pa olówó ẹrú kan tó pẹ̀lú rẹ̀ ni ọwọ́ à ń tún fi ń tẹ̀ máwọn èèyàn létí kó lè bá a sọ́ra pé ẹjọ́ yé yín o ẹnikẹ́ni tó bá fi lè sìnkú pẹ̀lú rẹ̀ á ni o ajẹ́pẹ́ lẹ́yìn kìí general principle ṣùgbọ́n ìhánilétí ni apa ẹni tá a pa náà láti hàn létí láti hàn yín náà létí pé ẹ bì kíáfù àmọ́ kìí ṣe pé gbogbo ẹni tó bá tó apẹ̀rù rẹ̀ pípa láàmà ṣe kí ni láàmà pa eléyìí náà nìkan tí àwọn olùmọ̀rí ajẹ́ pé pẹ̀lú àdéhìí eléyìí tó bá fẹsẹ̀ rinlẹ̀ àní máa pa gbogbo ẹni tó bá pẹ̀rù ẹ̀ àmọ́ kìí ṣe gbogbo ẹni tó bá pẹ̀rù rẹ̀ láàfin sílẹ̀ láì pa kìí ṣe pé ìdájọ́ tó wà fẹ́ni tó bá ti pẹ̀rù rẹ̀ ní pápá ṣùgbọ́n kìí ṣe gbogbo ẹni tó bá ti pẹ̀rù rẹ̀ láfilẹ̀ torí pé ẹlòmíín ní ìsìn alẹ́ pé kí wọ́n lọ pa wọn o lè bàjẹ́ ìhánilétí fara yòókù ẹnìkan kó má jẹ́ oní tó náà pẹ̀rù rẹ̀ àríkẹ́ pa wá kọ́ wa mo rò pé sọ ẹ sọ pé ìdájọ́ tá a dá ìjẹta nù tiẹ̀ là ń dá lónìí ẹ̀bọ́n tó ń ṣe wá rí tó fi wá mú nọ́mbà tọ̀dá. kádàrà tiẹ̀ nù mo rò pé kò ní torí pẹ́lú ẹnu rẹ̀ mú yọọ ma tún kó ni pé ńgbà tó ẹ pẹ́ ìdájọ́ fẹ́ nìkan kó kò ní kó ẹ̀ pa èmi náà wá rí léyìn mọ́ á pè léyìn àókè tó rí nìyẹn ẹ lọ pa so eléyìí ò jẹ́ báwọn lẹ́yìn náà ẹ máa ń pín ẹ̀mí ọmọ fi ṣeré. ẹ̀mí ò léwu kódà má bàa yàn ṣàwàdà bó o ṣe wà mo lè pọ́ tọ́ba ní bó o ṣe wà mo lè pọ́ òun náà ṣètọ́ ni ọba lò pé wọn ò bí ìyẹ̀ dà ìyá ta ni wọn bá ṣe mọ̀ pé ìwọ náà tó ń sọ pé o lè pààyàn ọ̀ mọ bó o ṣe lè pa o kò sínú ẹ̀mí rẹ̀ pọ́ pa o àmọ́ kàtó wọn ò bí ìyẹ̀ ìyáta ni wọ́n fi dá à ọkàn náwó lọ́wọ́ rẹ̀ bá ṣe déédéé àké wọ́n bá ń bí òun dá bí wọ́n bá bí dá lónìí wọ́n bá sì dùn pé àní wọ́n ò bí yẹ dá àfa yọ fẹ́ wá jẹ́wọ́ pé wọ́n bí òun dá gáò wọ́n bá ṣe déédéé torí ẹ̀yin á máa gbọ́n fa yíká ṣe kọ́ ọkàn máa lọ sùkúl lọ́tún á gọ̀ mo fẹ́ fi hàn ní à èmi mo smart so smart ló dúró ló fi ń sọ ọ́ láàké lórí ṣé o smart ọwọ́ pé wọn ò bí ìyẹn dání smartness ìyẹn fi sọ ọ́ láàké lórí o smart kò ti sá mo rò pé ẹgbẹ́ tiẹ̀ ẹ̀hẹ́ torí pé ló máa gbójú fáìn náà ni torí ẹni tẹ́ ẹ bá ti ń sọ̀rọ̀ báwọn wọ́n á máa tàdí náà yìí ni ẹ̀kọ́ sọ pé mo lè pọ́ àwọn olùbílẹ̀ ní ẹ̀ṣẹ̀ pa mi lójú pé ọ̀lẹ́ ń sá lọ dúró dè mí wọ́n sọ pé ah, kò ní ìdùnnú àwùlẹ̀ wọ èmi ti lọ́ọ́ tèmi nítorí ọba lọ dúró àṣetọ́ni ó ń bẹ ní sọ̀ràǹdìn most especially tẹ́yìn máa fi sọ̀rọ̀ ṣetọ́ni bá ń lẹ́nu wò ó tètè túlẹ̀ mẹ́jẹ kó apply èrò ṣetọ́ni ẹ̀ lórí tiẹ̀ so eléyìí jẹ́ báwọn tán nínú àwọn àdájọ́ ànábì sallallahu alaihi wasallam òun náà ni pé wọ́n lánàá bí sallallahu alaihi wasallam pẹ́ nìkan láti pé kọ́ gan mọ́ ẹni tó jẹ lówó kọ́ gan mọ́ lẹ́sẹ̀ mẹ́jẹ ọlọ di ẹsẹ̀ rẹ̀ mú gbogbo bí tó bá fẹ́ wọ̀ láyé ẹjọ́ máa wọ̀ ọ̀rọ̀ kọ́ yé ẹ̀yin náà máa pé táwọn èèyàn bá jẹ èèyàn lówó èsì gbogbo wa ní máa láàánú ma àánú wọn máa ma lórí wọn tó gbowó lọ́dọ̀ èèyàn tó bá ti gbowó lọ́dọ̀ rẹ̀ tán yóò wá fi hàn pé òun dájú bàjẹ́ kọ́dọ̀ tún lè sọ fún ọ pé má rò ó because tó bá rò wá kàn kú dànù ni tó tó lè wà bẹ́ẹ̀ ni pé owó ìyèmí ti gbá o láti kékeré kan bó ń kékeré kan lọ́wọ́ kó bá bẹ́ẹ̀ nì tí ó yọ wọ́n gẹ́gẹ́ bí olóòṣà abẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ́ <laughs> torí ẹ̀ ló jẹ́ pé àánú sòrò sí àánú sòrò sí anabi sallallahu alaihi wasallam àníwọ́ má fi ilẹ̀ dìímù gẹ́gẹ́ bí Abu Dawud bó ṣe gba ọ̀rọ̀ wa látọ̀dọ̀ an-Nadr bọ́nu Shumayl látọ̀dọ̀ al-Hirmas ọmọ Habib onígbà látọ̀dọ̀ bàbá rẹ̀ látọ̀dọ̀ bàbá tuntun bíi eléyìí ọlọ́run ọba kó yọnu sí i qal ataytu an-nabiyya sallallahu alayhi wa alihi wa sallam bi gharimin li mo mú ẹnìkan tó jẹ mí lówó wá bá nàbí Muhammad sallallahu alayhi wa alihi wa sallam faqala li anábì wa sọ fún mi ìgbà tó lọ́n ti bọ́ ọ sí òwúrọ̀ ẹni tó jẹ́ ọ lówó mú anábì ní elzam dìmú mẹjọ lọmọ lọ mo rò pé yé wa hmm, thumma qala li anábì sallallahu alaihi wasallam wa sọ fún mi lẹ́yìn rẹ̀ oníyá akha bani sahmin ìwọ ọmọ àyà àwọn ọmọ sam má torí idu àǹtẹ̀fàlẹ̀ bíi ẹsẹ̀rẹ̀ kí ló fẹ́ fẹ́rú tí orí mú tó wà lọ́dọ̀ rẹ̀ sí ó ń gbèsè tó mú ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ kí ló fẹ́ sè ànábìbí lè rè bẹ́ẹ̀ tó eléyìí fi hàn wá pé. nínú ìdájọ́ Ànábì sallallahu alaihi wasallam táwọn náà lè lò a lè apply rẹ̀ ní ìsìn ẹni tó jẹ́ olówó òun ti ń wá tipẹ́ òrí so náà tí wàá mọ̀ pọ̀ wà nù mọ́sálásí so wọ́n bá bẹ̀rẹ̀ sí ṣe náfìlà alámì ìfàgùn lẹ́yìn sọ̀látul ìṣá ọ̀rẹ́ rí nǹkan mọ́ lọ́sọ̀rọ̀ kàméjì lọ́sọ̀lámà lọ́sọ̀rọ̀ kàméjì lọ́sọ̀lámà so wọn wá ti ń tájẹ títí tó wá ti sálámà ó ti bọ sórí ọtí àsálámà Allahu akbar so títà ti ń ṣe lọ òun wò pé tó bá sú ọ ọ padà lọlé because o lè bó ń ṣe òun ti fi tiẹ̀ náà ni so ni wọn náà bá ní àrè bẹ́ẹ̀ mi ni bí wọ́n ni títí tún èsì mọ́ṣáláṣí àjọ wà bẹ́ẹ̀ so lóòótọ́ ó sì ṣe bíi rákà mẹ́ńlá àbẹ́rẹ́ rí nǹkan torí tiẹ̀ ni òkè tó títà bí lílá irú wọn náà tún wà tó ẹ pé tó bá rí ọ pé ìwọ náà ń bẹ́ẹ̀ bí tán ṣe ṣe tọ́ wà ó sì jẹ́ ọ lówó ṣẹ̀ṣẹ̀ pé tọ́wọ́ tábà ti pa káàbà lẹ́ẹ̀méje a sì ná fílà àràkà méjì tábà ti pa ara lẹ́ẹ̀méje a sì ná fílà àràkà méjì ó sì wá rí pé wọ́n tí òun jẹ lówó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yọ kàn máa bá tọ́wọ́ fún lọ ni ó lè pọ́n kò ní àràkà méjì kiri ìgbẹ́ tí ìwọ سبحان الله والحمد لله ولا إله إلا الله لأن كل الطواف عليه صار الطواف بالبيت صلاة غير أنه أبيح لكم فيه الكلام سيسي طواف الكعبة صلاة ìyàtọ̀ rẹ̀ pẹ̀lú sọláàtì kan ní kọ́lọ̀ ń yọ̀ǹda fún pẹ̀lú sọ̀rọ̀ lórí tọ́wàf tó gbogbo èèyàn máa ń sọ̀rọ̀ lórí tọ́wàf tó ìwọ́ tó wá rí pé bó ní òní já kó o ṣe náfìlà mọ́sá lè bọ́ sọ̀rọ̀ wọ́n wá bá ká bàbá alágbádá mo dúpẹ́ fún ọkùnrin mo rí ọmú lónìí subhanallah walhamdulillah wàlẹ́ <laughs> a'udhu billahi minash shaitani rajim a'udhu billahi minash shaitani rajim ni wọ́n ní ìsìn abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ so irú rẹ̀ náà gbogbo ẹ̀ làwọn fọkàn á sọ wípé ní ìsìsí ẹnìkan tó bá jẹ́ ọ́ tó rí ọ tẹ́ǹtọ́ ti tọ́ wá ọ wá kọ̀ parí ma ìwọ náà má ba lọ ẹjọ ṣe tọ̀ wá fún débi tó lámì mi wọ́sá ti fàníyàn tó da sí tẹ má fàníyàn pé wọ́n gbèsè ni mo fẹ́ mú tó bá ti délé yẹn tó ní gbalada irú ètí yẹn náà bá náà wọ́n dò tì tó bá parí náà fi là inṣọ́ọ̀lá yóò da aago kan tí wọ́n ní ayé gbogbo ẹni tó àmọ́ sí aṣọ jáde àfẹ́ tilẹ̀ fa tó bá ní kọ́ jáde fẹ́ tilẹ̀ kò ṣòkòtò rẹ̀ lọ́gbàá mu nítorí tó o bá gbá ṣòkòtò mu tó o bá gbá mu lápá ó lè ṣe báyìí kọ́ wọ́n ọ̀dà abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ so irú àwọn eléyìí islam ní kò dì mú tọba wa dì mú oníjọ lọ àmọ́ o ẹni tó jọ lọ ibi ń pa sọmọ pé ààyè rẹ̀ níwọ náà ní kó lè ba lè sanwó rẹ̀ fún ọ sá sọ ọlọba ara oúnjẹ bí tuwo lọ́ra fún mi <laughs> bọ́ka ní kíní kan ọ̀sán ara kankan tó kọ́ mọ́ lọ tó kú lọ́ba tó kún ó pé ọlọ́pàá kí lọ fẹ́ jẹ kí wọ́n á ṣe pé kí ó sì rò wọ́n pé ẹran adìẹ lòún máa fi jẹun gbẹ́mìíró gbẹ́mìíró ni wọ́n rà fún kí kò kò kò ṣe kí ni wàá kí ni kò kò kí ni tó di oúnjẹ wọn náà rí àbẹ́rẹ́ rí nǹkan bí kò ra gàrí fún kò wà mú kò fi bẹ́ẹ̀ kẹ́kùn fún kò sá mọ̀ lọ so irú eléyìí ó dì mú tó lánàá sọ bá àṣọ lànà sọ fẹ́ ẹni tó mú ẹni tó jẹ́ ló wá òde mú mẹ́jọ lọ. àǹfààní tó wà ń bẹ̀ nìkan kì í ṣe gbogbo ẹni tí ọmọ àti bọmọlà kejì nínú jẹ́ ní máa fẹ́ kán lábò. ìbànújẹ́ wo ló tó kẹ́nìkan gbowó rẹ̀ kọ́ mọ́ fẹ́ san ṣé ni wọ́n ti òun àwọn afẹ́ san ẹni tó burú wà yùn kì í ṣe gbogbo ẹni máa fẹ́ kàn lábò ní ti sẹ́yìn bá ra mú bá wọn káwọn èèyàn ká ah, babalágbádá tí ò ah, àkàyìn má bi jàrí ah, àájá ọjà mi lówó ni ẹ bá ń bá sọkọ sanwó mi kò sẹ́nu pẹ̀lú rẹ̀ ló bá jẹ́ yorùbá lẹ́bùn ló tún lè máa fi chéènì sọ́rùn ó ń gbèsè tí tó ń fi chéènì òfò sọ́rùn bọ́ọ̀ jẹ́ gbèsè gbèsè láàmú ọgbà kó so irú eléyìí àwọn èèyàn lè sọ pé ah no wonder abájọ owó olówó lẹ́yìn fi ń gbéra so ọwọ́ àbùkù yóò jẹ́ ṣé èyí túmọ̀ sí pé nínú ẹ̀kọ́ tààlà bisalòlá àdìsílà kọ́ wa nù pété abalẹ̀ nítọ́ jẹ wá lówó kàmú dáadáa pàtàkì jùlọ ó ti pẹ́ tá a ti rí àbí kò ní dọ́là ń fọ̀lá dọ̀túnla so gbèsè ọ̀nà tí yẹn ti máa ń jẹ gbèsè ọ̀pọ̀ kìí ṣe dandan kó lè pọ̀ wọlé kó fún un ó lè jẹ́ pé sáfíìsì kan ní wọ́n rẹ̀ dà tí ọ̀sánwó rẹ̀ irú wọn pọ̀ sẹ́mi pé ní ìsìn tí ìwọ ń rẹ́ńdà sáfíìsì ìgbà tó ń rẹ́ńdà rẹ̀ ló ti ẹ̀kọ́ sanwó torí gbà ń lò náà máa yí rẹ̀ tó bá ti di pé ẹ bá ti parí sáfíìsì yẹn tán yóò máa òbí ìgbà tó ń fẹ́ sanwó nù tó lọ́fà jẹ́ pé àwọn èèyàn tí ó jẹjọ́ àtẹ̀yàn lówó àsán wọ́n pọ̀ jọjọ́jọ́ gbẹ̀dàkìyà pàtàkì jùlọ owó tí wọ́n ń jẹ àwọn ẹni tó ń ṣiṣẹ́ fún wọn bóyá tí ọwọ́ ló ṣe bóyá lé ìwé ni wọ́n mọ̀ ọmọ wa bóyá lé kíw náà lọ wá tó sanwó tó túlẹ̀ ṣe kí <laughs> gbogbo eléyìí wàá sanwó rẹ̀ níjọ́ gbélé abó ní san wàá ti fain fain irú rẹ̀ pọ̀ láyé wà láyé ọ̀pọ̀lọpọ̀ wọn ń tún àwọn ọmọ wọn gbọ̀nà haram nílẹ̀ Yorùbá yìí wọ́n máa ń rò pé àwọn gbani àwọn ọmọ pé agọ̀ ọkàn ò tó bẹ́ẹ̀ agọ burúkú ni wọn mọ àwọn lọlé ẹ̀kọ́ wọn bá wọn kọ ọmọ lẹ́kọ̀ọ́ tí wọn bá ti ń béèrè wá àná ẹ má dáa mọ àgbẹ àgbà mi ń ṣe bẹ́ẹ̀ náà máa sanwó yẹn máa sanwó yẹn àfa àìmọye owó tún gbèsè àlọ bẹ́ẹ̀ tí ọmọ bá wá di pé wọn lọ institution wọn lọ institution wọn á jáde wọn á parí ọmọ wa wá sẹ́tí kórìí wọn máa sọ pé àwọn ọmọ ẹni táwọn ṣe ẹsẹ yẹn púpọ̀ ọmọ rí sẹ ń rówó kò wúlò owó wọn sàlùbáríkà ojoojúmọ́ ń fowó tààrà owó òdúró lọ́wọ́ rẹ̀ ẹ máa ẹ kọ́ history ẹ kọ́ lọ́pọlọ yín bá kẹ wo nǹkan tẹ́yìn náà ṣe nípa ọmọ yìí tó àwọn èèyàn wọn ọ̀bẹ̀rù ọlọ́run wàlá wọn àbẹ̀rù ọlọ́run so ọ̀pọ̀lọpọ̀ rú wọn ìtagbára wọn ká ni wọn máa dáwọlé àwọn ọmọ bí tó lè mọ ọmọ lọ tí ọjọ́ fẹ́ náà kí ni kí ni ọmọ ọmọ rẹ lọ bí tó ti jẹ gbèsè ọmọ ilé kí ó tó lè lọ́dọ̀ pé bọ́ ọmọ ànàkùn bí nàkùn náà lọ́kà kù kí ló dé tó wá lè kí omi táwọn ti wàhálà lé ọ lórí tọkọkọ sanwó tó túlẹ̀ àná ilé kí ó ní wọ́ mo rò pé téèyàn bá jẹ ilé kí ó lówó èèyàn gbọ́dọ̀ san ìwọ́ mo rò pé yé ọlọ́run wàá sọ fún ọ so gbogbo orú àwọn nǹkan yẹn pọ̀ bẹ́ẹ̀ náà lòṣìṣẹ́ òṣìṣẹ́ ń bá wọn kọ́lé wọ́n bá wọn malé wọ́n bá wọn rẹ́lé gbogbo ẹ̀ lórí pé àkínni obì tí ń tún fún ọ yàtọ̀ sówó rẹ yóò rú gọ́gọ́ báyìí àti rú gọ́gọ́ àti rú gèlè kò rí kàkà gbà irú rẹ pọ̀ láwùjọ wa tí wọ́n máa wá bàbá yẹn lọ pé owó wa owó wa yóò padà wá sọ pé tí èsì pẹlẹkọ ọrùn polówó fún ọ ilé ìwò ń bẹ ilé tó ṣe pé gbogbo àbí òye wa gbogbo ìsàlẹ̀ tẹ́lẹ̀ rẹ gan gbogbo ẹ ti sí ó ti bá tó pé ọdún àti pé ẹlẹ́kọ̀ọ́ ọ̀run polówó fún ọ ìyẹn ni kò ní oògùn kọ́tẹ̀lẹ̀ wọ́n pa irú rẹ̀ pọ̀ bàjẹ́ láwùjọ wa gbogbo àwọn tó jẹ́ olówó báyìí kò sí tó burú tó bá rí kọ́ ọ̀rá mu ibi ṣòkòtò rẹ̀ ló mú ẹ̀mọ́ bọ́lọ́pàá ti máa mú wọn ìwọ náà gbà mú sódà kò ní lè lọ ọmọ lọ at least tó bá sojú yẹn méjì mẹ́ta mẹ́rin yóò tì títí tí ó fi sanwó ó lè má sanjọ́ o àmójútó tì ń jọ yóò jọ lọ wọ́wọ́ nǹkan so eléyìí ń bẹ́ẹ̀ nù ẹ̀kọ́ tá a nàbì sallallahu alaihi wasallam tó fi kọ́ wa ṣùgbọ́n má dì í mú má ra mú bí táwọn èèyàn bá sí o nítorí tó bá kó o lè mú o lè tún sí ọ lò ọ̀pọ̀ yé o tún lè máa o lè yí mọ́ ọlọ́gàn kó sọ pé o lè o lè o lè ẹ wọ̀lá ó sì yàn lò lórí owó èèyàn ókè ní ìsìn ọ̀fẹ́ rojọ́ pò ńlọ jẹmi lówó gbogbo ètò rẹ ti wú èèyàn ò ní lè ṣàlàyé má ẹ jẹ́ káwọn èèyàn wà ń bẹ̀ ibi tó bá rí pé àwọn èèyàn wà lórí pípẹ́ ẹ dákun ẹ̀ràn mi lọ́wọ́ bá mọ́kùnrin so àwọn èèyàn pé kílódé kílódé ẹ sákòókò mu tó <laughs> tó bá mu ìṣàbá owó rí ọyọ ilé ìjẹbù tó ẹjẹ adó báyìí lónìí ẹni tó bá ní bèrè kù sí. ẹn kò takora wọn máa lè màsínì lè sẹbi ọlọ́run fààyè bá wílẹ̀ fún yín lórí ẹni tó bá ṣe dáadáa ẹni tó bá ṣe dáadáa kó ṣe dáadáa káàfin ní báwí ní ìsìn wọ́n bọ́kùn lọ́rùn ìdajì ọbọ̀dajì okùn kó lọ́rùn ẹ̀rú kí láǹfààní rẹ̀ kó láǹfààní kankan fún kó láǹfààní kankan fún nítorí rẹ̀ wọ́n bẹ lábẹ́ pé ká pé àwọn èèyàn lọ sídìí kan ṣe dáadáa iná nìtúmọ̀ títìmálé tá tìmálé torí kò wúlò àti tún nígbà kó sọ yìí pé ìdajì tí mo ti bọ̀ mo kò jẹ kí ló wá kù kò sí tó kù ju pé ètò kù náà bọ̀ lọ ọmọ dáadáa ṣiṣe pé ká mú yàn pé kò ṣe dáadáa ṣiṣe nítorí àǹfààní ńlá ń bẹ́nu lọ́n sẹ́yìn so sísẹ̀ tó sẹ èèyàn náà ní pé wọ́n pa tó bá máa ma pa wọ́n pa so tó máa ti pa ẹni tó máa ma pa yẹn kò sí kàfàrà kan tó ń sí ẹni tó fi àṣìṣe tó fi pààyàn ní máa ń ṣe kàfàrà àbí òye wa torí ẹ̀ ló jẹ́ pé ìgbà tó pààyàn tó ń ti pọ̀ ọ̀hún so ó kù sọ́wọ́ pé ńgbà tó ti pa ẹni tó pààyàn. ọlọ́run lè dà ọ̀tún ní bíléèrè ẹ̀ṣẹ̀ pípa tó pààyàn ó ti tẹ́ràn ẹ̀ṣẹ̀ tó ṣẹ lọ́nà lágbọn pípa tó pààyàn ni àwọn aburú rẹ̀ yókù ń bẹ́ẹ̀ àkáǹtì tí wọ́n yẹ̀ wò. lọ́pọ̀lọpọ̀ gba ẹrú máa ń gbìyànjú láti pa lówó rẹ̀ pàápàá jùlọ tí olówó bá jẹ́ pé kọ̀ lànà òun máa wò pé tóun bá ti pa òun lè sá lọ òun sì máa pé òfin lọ́sùn dẹrú kìí sọkùnrin nínú ti Islam kìí ṣe pẹ́ni tó ní ẹrú lọ́sọ̀dẹrú òfin ọlọ́run lọ́sọ̀dẹrú torí àwọn ṣe ń pe ìròyìn ẹrú ní ajzun hukmi yaqumu bil insan sababuhu kufr. òfin ni máa ń sọ wọn dẹrù nítorí pé ńgbà tá a kọ́kọ́ mú kèfèrí lónìí kì í ṣe pé torí polówó rẹ ló mú ọ ló fi wá dẹrú rárá bọ́ ọ pa olówó nǹkan sọ́dọ̀ òmìnira ẹrú náà ló tún máa jẹ náà. láàrin ìyàwó méjèèjì ẹ àti èsì pé àwọn lòfin ọlọ́run àwọn fámìlì olódò làwọn lábẹ́ òfin ọlọ́run téèyàn bá ti kú pínpín ogun rẹ̀ sí lọ́wọ́ fámìlì rẹ̀ ọlọ́run gàgà ló pin bọ́lá ti ṣe pin la gbọ́dọ̀ kú sọtọ́ abá ti lè takò fún bọ́lá ti ṣe pin àṣẹ lọ àgbọ́dọ̀ pin bọ́lá ti ṣe nípa pin àwọn bàbá mi àwọn ìyá mi àwọn ọ̀dọ́ mi kó tó di pé wọ́n kú wọ́n ti kọ wíìlì òfò kankan lẹ̀ ọlọ́run ọba ọ̀bẹ ọ́ wípé kó pín dúkìá rẹ̀ ọlọ́run ló ti pín àwọn tó lè wíìlì fún àti kí ló lè wíìlì fún wa òfin rẹ̀ wà nù sẹ̀ríyà kò gbọ́dọ̀ jẹ́ ọ̀kan nínú tó jogún rẹ̀ o sì gbọ́dọ̀ wíìlì fún wa tayọ one over three gbogbo nǹkan tó fi sílẹ̀ sáyé ẹni tí ò ní jogún rẹ̀ ló sì wílì fún àmọ́ ẹni tí ó jogún rẹ̀ ọwọ́ rẹ̀ kọ́ lọ́wọ́ ẹlòmíràn sọ pé ilé méjì mọ́kọ́ ìyàwó méjì mo ní kí wọ́n mú lọ́kọ̀ọ̀kan ẹ̀sìn bá kára òfin ọlọ́run ọba ti pín kò sí lọ́wọ́ tì ẹnìkan wọ́n lọ sọ pé ilé mẹ́ta tó ní ìyáálé kó mú agbọn ibi tó ń gbé ilé pẹ̀tẹ́sì ìyàwó kejì kó nà mú agbọn ibi ń gbé ilé pẹ̀tẹ́sì kí eléyìí ó mú agbọn ibi ń gbé wọn àtàwọn ọmọ rẹ̀ eléyìí náà kó nà mú ibi ń gbé àwọn ọmọ akulé nàmbà tírì ìyàwó a and b a ilé ilẹ̀ ni níwájú bí rẹ̀ ilé pẹ̀tẹ́sì ní lágbẹ̀yìn wípé ọmọ òun ti ń gbé bẹ̀ òun ló ń fún ní bíyàn èyí tó wá wà ń bẹ̀ kọ́ máa gbowó rẹ̀ kọ́ máa fi tún gbogbo ilé yòókù sí so ẹ̀yẹ ẹ̀yẹ wo irọ́ ń bẹ̀ ní ìsìn ọ sọ pé ìyàwó alákọ̀ọ́kọ́ kó múlé tó ń wà àtàwọn ọmọ rẹ̀ eléyìí náà ara àwọn ọmọ rẹ mo rò pé o tún wá yí ọ̀hún sọ́tọ̀ torí ẹ̀ tó máa fi pín gúnlẹ̀ fún yàn àbòsí yàn ó ti pọ̀ jù àbòsí yàn ó ti pọ̀ jù lẹ́yìn náà eléyìí ọlọ́mọ méjì àbọ̀ tòró lóyún lọ́kọ kú ọmọ méjì àbọ̀ eléyìí sì lọ́mọ márùn níbo ló ti jọra òní kéléyìí ọmọ amúlé lọ kéléyìí náà ọmọ amúlé lọ ìwọ kọ́ lọ́lọ́run fi lé lọ́wọ́. ó yẹ ká máa ṣe àwọn èèyàn lákin ká máa gbé ogun wọn lọ bá àwọn ẹnìjọba wọn pín nílànà ṣẹríya so eléyìí ọmọ ìyànjú ọ̀pọ̀lọpọ̀ awọ síbẹ̀yìn mọ̀ pé nínú àwọn ọmọ tí wọ́n bá fi sílẹ̀ ẹlòmíín máa ń jẹ́ kèfèrí bí bàbá kan ni wọ́n ní ó sọ pé ìgbà tó kú tí wọ́n já ẹnvilọ́pù bó ṣe pín ogun rọ ó ní ilé òun ilé kan náà ló ní ilé yẹn ọmọ tó ń kọ orúkọ rẹ̀ sára dọ́kúmẹ́ǹtì ẹ̀ ń lónìí àwọn ọmọ yòókù ó ní wọ́n pín plọ́ọ̀tì kan nídajì ìdajì ẹni tó wá ní òun òun wíìlì lé fún bàbá àná mà láti ojú ayé rẹ̀ kó ti dọmọ lẹ́yìn pọ́ọ̀lù ń lọ agbélé lọ ẹwà bòsí ogun tó yẹ pé kò yẹ kó tọ́ sẹ́nì kankan àfi mùsùlùmí torí mùsùlùmí bàbá yẹn kú torí ẹ̀ á gbìyànjú ẹ máa ṣe àwọn èèyàn lójú kòkòrò kó máa gbógun wọn lọ báyìí tó bá máa pa ṣẹ̀ríyà kó bá wọn pín gbogbo yẹn náà ló sì máa ń pa ṣẹ̀ríyà tó bá jẹ́ ká jánu àbẹ́yìn náà mọ̀ bẹ́ẹ̀ ní ìsinsìnyí bá lọ bá ẹnìkan pé bàbá à ń fẹ́ kẹ́ bá kógun bàbá wa nítorí ah, bá fẹ́ gbé wa kúrò lẹ́sẹ̀ wá pin ìpín kó pin náà ni gẹ́gẹ́ bí ẹnìkan tó ní ẹnìkan kú wọ́n á bá ten million naira nínú àkáǹtì ẹ̀ wọ́n tún bá àwọn mọ́tò ńláńláńláńláńlá bíi mẹ́wàá lágbàlá rẹ̀ sàwọn tó wá bá wọn pín ogún yẹn wọ́n á ní wọ́n ti pín bó ti dá àti bó ti ṣe tọ́ ẹ gbọ́dọ̀ fa nǹkan lẹ́ ń béèrè sí wọn á ní àmọ́ wọ́n gbé mọ́tò kan lọ pa àwọn lẹ́tọ̀ọ́ ẹ̀rọ gẹ́gẹ́ mọ́tò wọ́n rọ awo mọ́tò kan tó náà dífẹ̀ǹt wọ́n gbé lọ. yálẹ̀ ń béèrè ṣébi ọ̀pẹ bó ti dá àti bó ti ṣe tọ̀ ṣe eléyìí túmọ̀ sí pé ẹsẹ̀ àwọn èèyàn lójú kòkòrò kí wọ́n máa pín àwọn ogun wọn bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ. láṣẹ ọ̀pọ̀lọpọ̀ dílé kọ́nà dákun kọ́ sànù wa ilé ìrìkà àwọn ọmọ wọn ti kèfèrí tẹ wọn fẹ́ pín yẹn tí ò bá jẹ́ àwọn tó mọ̀ nípa ṣẹ̀ríà wọ́n fẹ́ ni tí ò lẹ́tọ̀ọ́ sógun lógún tí ò bá jẹ́ àwọn tó mọ̀ nípa ṣẹ̀ríà ẹnu wọn lè má rọrọ̀ láti sọ fún wọn pọ̀ lẹ́tọ̀ọ́ ní ogún yìí kọ́lá àwọn lè sọ fẹ́ lómi kọ́ dà sí rọ náà wá ti mọ̀ pé gbogbo yín náà kú yẹ irú ọ̀ ló ẹ̀sìn bàbá rẹ̀ ọ̀tẹ́ wọ̀ lọ́rùn ìsìláàmù yìí ló sì ní ká pín ogún ìsìláàmù ti sọ pé tí ẹ̀sìn yín bá ti yapa ẹ lè jogún bàbá mùsùlùmí àbí òye yẹ kó jẹ pé ọmọ káfíìrì náà bá kú bàbá mùsùlùmí náà ò ní jogún rẹ̀ sọ lẹ́yìn ìjẹ bó ti ṣe jẹ ká gbìyànjú láti máa ṣàwọn èèyàn lójú kòkòrò náà. Alaikum salaam. torí báyìí náà ti sọ pé ó máa ń jẹ gbèsè lọ́pọ̀lọpọ̀ ó sì tún máa ń hùwà ọ̀dájú so mo fẹ́ béèrè pé sí àwọn èèyàn ọmọ ni àwọn àgbà ti mọ̀ pé ẹnìkan ń gbèsè ni kì í sì fẹ́ sanwó lówó ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ nítorí pé nígbà tí ń ṣèbàjẹ́ báyìí ọ̀rọ̀ gbọ́dọ̀ pamọ́ lágbájá ẹ má yà lówó mọ́ tó bá yẹ pé ibi tíṣẹ̀rí àwa ni wọ́n á dán wò arígbégbèsè tó jẹ ọ jẹ seven hundred and fifty thousand naira èló lẹ wá ní pamọ́ seven hundred and fifty naira ẹ̀yin náà wò bó ṣe rí ah, wọ́n kéde rẹ̀ nílẹ̀jọ́ Islam ike fúlẹ́ẹ̀nù nìkan afúlẹ̀ òsì ti ta lágbájá ẹ má jẹ́ wọ́n pa yín pọ̀ pẹ̀lú ẹ̀ mọ́ eléyìí ò sínú pẹ́ ń sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láìpẹ́ sọ ẹ jẹ yá lágbájá o ò ń gbèsè ni o kèé sì yáwó kọ san o bẹ́ẹ̀ sọ gbogbo ẹ má sọ jù bá ń lọ èsì pé a ah, imú rẹ kanambo ẹ ojú rẹ gbàgbàdà gbàgbàdà ẹ àbí òye so ẹ kàn sọ pé lágbájá ẹ ṣọ́ra fún ọ nípa ọ̀rọ̀ owó ẹ ṣọ́ra fún ẹnìkan máa wá lọ pé ẹ bẹ́ẹ̀ máa bá àwọn èèyàn jẹ́nu wọn ní mánì ẹ jẹ́ kẹ́ni tó ní mánì ọ̀yà lówó nígbà tó bá yá lówó tó bá ṣẹlẹ̀ sẹ́wọ̀n kí ló tó wá bá yín ẹ àtúntò lọ́rọ̀ tó sọ ọ́ náà ń parọ́ ni ń parọ́. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب